kò sí ohun tí mi ò mọ̀ sùn tó bá jẹ́ pé ẹ rárá lẹ́fẹ́ ṣùgbọ́n ìjálá gan-an lèmi sùn ọ̀tẹ̀ hmm. bá ní rárá lẹ́fẹ́ kò sí ìtọ́lọ́wọ́ òfin ọ̀gbìn lọ́rùn <laughs> bẹ́ẹ̀ ó ti yá kódà bẹ́ẹ̀ pẹ̀sà wọ́n bá ní ọ̀dà kí n wá sùn rárá wọ́n á ní onígbèsè tí ń fẹ́ pọ́jì sùúrù kò ní sanwó ọ̀ràn ẹ̀wọ̀n pin san lé bàbá tóbi lọ́mọ ni àgbò tọ́rọ́kè ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ àgbò náà fẹ́ sórí ara rẹ̀ níbànújẹ́ ọmọdé ìgbélé ti ń sọ̀bà lóhùn ah, ọfẹ́ jáde lọ ni bá a kádìyẹ ràjò ràjò ràjò tá a kádìyẹ tàjò wálé bàbá ẹnìkan lóhùn lọ́dọ̀ ju bàbá ẹnìkan lọ ẹni tá a fẹ́ là ń fẹ́ rí a ṣe mọ̀ wá wù lójú ẹni tí ọba fẹ́ràn ẹni ọba àdáràn ilé ìpọ́bora ẹ̀ẹ̀kan ní jẹ́ lójú ẹni tí ń gàn yàn kí n tó débẹ̀ gbogbo wọn ti bú ẹ̀rẹ̀ ohun tó yí dáyé anilẹ́nu pé àwọn èèbó tí wọn ò gbọ́ Yorùbá bẹnu wa hmm. èèbó dúdú ń bẹ. àǹgó tó rẹ́rìn. àwọn náà gbà wọn ẹ̀rín wọn ràn ní gbà nínú àwọn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti bú sẹ́rìn hmm. àtàwọn dàrẹ́kítọ̀ àti nǹkan kan hmm. àwọn náà bú ẹ̀rín wọn yí ìlú ra wọn báyìí. Ah. lẹ́yìn ìgbà mo parí iṣẹ́ ọ̀jọ̀gbọ́n Mr. Laji gbogbo wájọ ń jẹ́ ńgbà náà. Olúṣóyínká náà ò sì di ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n gbà náà ó tún ní kàn fún mi ní ten pounds hmm. lódìdí pé additional eh, pé speaking part ni mo take hmm. pé kì í ṣe kì í ṣe ipa dáwọ́ ọwọ́ ni mo hmm. ṣe. gẹ́gẹ́ bí ìwúrí tó ní kàn fún yín lówó sí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. <laughs> bí mo ṣe di ẹni tí ayé mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni. èmi tó lè jẹ́ pé pọ́n mẹ́ta ni mò ń gbà lóṣù níbi iṣẹ́ tẹ́ wà níbi lọ́dọ̀ ọ̀gá lọ́dọ̀ ọ̀gá mi adéjọbí yẹn. ok ok ok ok ok nígbà tẹ́ wà lọ́dọ̀ bàbá adéjọbí ẹ eh. máa fi lówó. wọ́n mẹ àwọn fún wa lówó ṣùgbọ́n oṣù tí tá a bá lọ tá a bá pawó ni. ok tá a bá pawó oṣù yẹn lọ pẹ̀lú owó ẹ̀ nù. a kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé lórí ìkànnì Otasansan rédíò TV Yorùbá ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè gẹ́gẹ́ bí ìṣe wa a tún ti rìnrìn àjò a ti lọ sí ìlú Òṣogbo Òṣogbo ìlú Àró <laughs> gẹ́gẹ́ bí ẹ ṣe béèrè wípé ah, ká bá yín gbé bàbá ẹni tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó ẹni tẹ́ ẹ ti mọ̀ ń gbọ́ tẹ́ ẹ ti mọ̀ ń wò tipẹ́ bàbá tó jẹ́ pé tá a bá ń sọ nípa ẹ̀bùn <laughs> ọbẹ̀ Èdùmàrè ó fún bàbá yìí lẹ́bùn ẹ̀bùn tó jẹ́ pé ó tayọ ta lẹni tá à ń perí ta gan la lọ́dọ̀ rẹ̀ lénìí ta la la bá lálejò nílùú Òṣogbo Yorùbá ní ẹlòmíkàn láti gbọ́pọ̀n ìlú Òṣogbo la wà o kọ́bi Èdùmàrè kọ́mọ fìsọ rẹ̀ sọ wa kọ́mọ dáàbò rẹ̀ bọ̀ wá òní Òṣogbo àná Ilé Ifẹ̀ káàkiri káàkiri náà ni tó ọ̀dọ̀wọ́ Ọlọ́run o. ọdọwọ ẹ̀yìn èèyàn ọdọwọ ẹ̀yin àgbààgbà káàkiri àgbáńlá ayé bàbá mi ẹ lé ẹ bá káwọn ará lé. ẹ kú lé lọ́yẹ̀ lé o ẹ kú àbọ̀ lọ́yẹ̀ ní tọ́bọ̀ àjò. gbogbo etí tí ń yi mi lásìkò yìí pẹ̀lú ojú tí wò mí ẹkú ọjọ́ méjì ìjọ mẹ́ta ẹkú àtijọ́ jọ ń tijọ́ ẹkú àtijọ́ ń tijọ́. gẹ́gẹ́ bí ẹni tẹ tọ̀pábọ̀mọ nísà tí ọmọ ọ̀run ti ń jọjọ́ jọjọ́. ẹ̀rí mi mọ̀ pé gbogbo etí tí ń gbọ́ mi tí gbogbo yìí mo kíwùn kan èmi lògún dépò ọmọ ọdọ àgbà. kékeré ògún ni mí ọmọ ògún rìn ọlá <laughs> ẹ rí nǹkan èmi làlàbí ògún adélùpèwé jọ ògúndépò àlàbí mo kéwì mo sùn jálá mo ta kókó orin métí aṣọ mo pè jàǹjà orin dà sínú àpò jẹ̀nà Èdùmàrè láfi inú mi ṣe kótó àròfọ̀ èmi lábọ òkè túlù wo àṣàbàrí ọmọ gbòòrò níwájú ológun àṣàbàrí ọkọjà ológun ọkọrẹ. Ògúndépò Àlàbí èmi náà jẹ́ kárẹ́ àbóbìnrin ṣe kó tó dọmọ ah. <laughs> bọ́bá díjọ́ ọjà àárán ni sí àṣàbàrí bọ́bá díjọ́ eré láàrin sológun hmm. ṣáké nílé mi ògún ọ̀rọ̀ kí n ṣáké lámọ̀ lú ọ̀kẹ́rẹ́. Hmm. bàbá ẹ̀kọ́ tó ó dàbí kí bàbá ọmọ dákẹ́ mọ́ bẹ́ẹ̀ sì rí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ètò ni bàbá mi mo kí yín o àkọ́ ọjọ́ méjì àkọ́ ọjọ́ mẹ́ta ọbẹ̀ Èdùmàrè yóò tún jẹ́ kẹ́ ẹ fi àlàáfíà tó pọ̀ lògbà ẹ ní mo sàárì ọmọ o gbogbo tó tara yín jáde kò ní dìbàjẹ́ nítọ́ tẹnu yín jáde kò ní dìbàjẹ́ nítọ́ tọwọ́ yín jáde ọbẹ̀ Èdùmàrè kò ní fọwọ́ bàjẹ́ kàn án ẹ̀kọ́ àgbà tá a bá wa bí ni bàbá mi kíní ti ó ti pẹ́ díẹ̀ ó ti pẹ́ díẹ̀ bóò la ṣe bí yín bàbá. àdúpẹ́ hmm. abẹ́mi ní ọjọ́ kẹwàá oṣù kẹwàá hmm. ọdún nineteen forty one. ten ten hmm. nineteen forty one ẹ máa sọ bàbá. mo wà ní abẹ́mi sí ilé alẹ̀ ní ìsàlẹ̀ ọ̀rọ̀ ní Ṣakí. Eh. Oh. ní Ṣakí. Eh, tó ibẹ̀ náà ni mo ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ sí ṣèwé ìdàgbà díẹ̀ díẹ̀ díẹ̀ tí mo fi bẹ̀rẹ̀ ilé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ hmm. tí Ọlọ́run fún mi lágbára láti kà àkàjà hmm. hmm. mo parí ìyẹn ní nineteen fifty nine pé géńdé la fi ń lọ sílé ìwé gbà náà. ìgbà náà tọwọ́ bàtí ìtẹ́tí. adúpẹ́ <laughs> asámọ̀ ọkọ àmọ́ká. Olúwa kó tó di pé a ìrìn àjò àti ẹ̀ wá mọ̀ pé iṣẹ́ wa gan ni ni hmm. àwọn pé iṣẹ́ wọn ní orí ọmọ bùsùn hmm. àtàrí ọmọ bùgbé orí ìbámu bùgbé ìbátúbẹ̀ hmm. ká ní èèyàn ti mọ̀ pé iṣẹ́ tó ṣe iṣẹ́ rẹ̀ rèé tọ́lọ́hún kan mọ́ tààràtà lèèyàn bá lọ bẹ̀. àbí o. ṣe àwọn iṣẹ́ tó le tó le tó le káàkiri bí iṣẹ́ sọ́yà. So, yeah iṣẹ́ àwọn tí ń lagi nínú kòtò yìí ah, ah. mo kọ́kọ́ ṣe lẹ́yìn ìgbà tí mo kọ́ iṣẹ́ ẹ̀rọ mo kọ́ iṣẹ́ ẹ̀rọ lọ́gì hmm. mo wá lọ ṣiṣẹ́ àwọn tó ń lagi nínú kòtò ah, ní làǹlátẹ̀ hmm. kó tó di pé mo tún kọ́ṣẹ́ káfíńkátà hmm. ní làǹlátẹ̀ náà kòtò gbogbo ìgbà yẹn ọ̀gá wa máa ń kó wa wá sí orílẹ̀ òwú. àkó òun bí láti wá ṣánko hmm. wọ́n gba oko gbogbo oko tá a bá ń sán ọ̀gá ló lówó ẹ̀ hmm. àbẹ̀rẹ̀ ọmọ ṣánko nṣó ní tiwa hmm. títí títí ó tó di pé látẹ̀yẹn ni mo ti kọ́kọ́ dá iṣẹ́ eré sákárà sílẹ̀ eré mo kọ́kọ́ bàbá lọ síbi yín nígbà tẹ̀ ń ṣe àwọn ìgbìyànjú yìí ẹlẹ́ẹ̀lagi ẹlẹ́sìn káfíńkátà bóò ni ẹ̀bùn yìí ṣe jẹyọ ṣé látìgbà yín náà lẹ́kùn ti jẹyọ ni àbíkẹ́ tó bẹ̀rẹ̀ àwọn sẹ́yìn gan-an. nígbà mo ti wà ní iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣàpẹ́ a máa ń ṣiṣẹ́ a máa ń ṣe àwọn eré kan ní parí ọdún. àbí eré parí ọdún. Hmm. látìgbà yẹn ni ni mo ti bẹ̀rẹ̀. mo hmm. kan pàtàkì nínú àwọn tí àwọn òbí wa máa wá ń wò ní iléèwé wa hmm. ayékalẹ̀ Baptist Day School ni mo lọ hmm. ní Ṣakí hmm. látìgbà yẹn náà ni ṣe mo jogún bá kínní ilé ni mo bá lé kódà bàbá mi balọ̀dẹ ni wọ́n èyí táwọn pè ní olúọdẹ ládùúgbò yẹn balọ̀dẹ làwa pè balọ̀dẹ náà pèsè Ṣakí lókè ògùn tó abalọ̀dẹ ni wọ́n wọ́n sì mọ̀ nípa àti ìjálá àti orin pàápàá wọ́n sì ní eégún eégún olórin hmm. wọ́n léégún kan wọ́n máa ń gbé bálá là ń pè. bálá. Hmm. orin náà máa ń kọ. Hmm. tó eh, mo wá nẹ̀gbọ́n kan àwọn náà ti dolóògbé báyìí kọ́ lọ́run bá mi fọ̀rùn kẹ́ wọn. àṣẹ o. láìsí òní ni wọ́n ń pè wọ́n. wọ́n jẹ́ kò sí ìjọ òkun láwùjọ àwọn oníjàlá ní Ṣakí àti gbogbo àgbègbè rẹ̀ àwọn yẹn lèmi máa ń tẹ̀lé tó bá fẹ́ lọ ṣe àìsùn hmm. tí ìnáwó kan wọ́n yọ mí lẹ̀ o bọ́n dandan bó ṣe ló ru aago kan <laughs> wọn ò nílẹ̀ lèmi padà mọ́. Hmm. nígbà tí wọ́n ti rí. nílẹ̀ bá ti sùn lẹ́nu kan mo ṣe bẹ̀rẹ̀ sí. tẹ̀lé wọn tẹ̀lé wọn wẹ́rẹ́wẹ́rẹ́ nìyẹn hmm. kó tó di pé èmi náà bẹ̀rẹ̀ iléèwé bẹ̀rẹ̀ iléèwé báyìí tí ìyá mi bá wá wòran hmm. Hmm, tí wọ́n bá ti dárin kan báyìí wọ́n mẹ́sẹ̀ jó ni <laughs> àrìnjó sì nìyá mi oníjó oníjó ni wọ́n. ìyá náà mọ̀ jójó. àkọlọ́ wọn fọrùn <laughs> kẹwọn. Hmm. bí o ṣe jẹ ẹgbẹ́ bùn yẹn ṣe jẹyọ nìyẹn kẹ́ ẹ wá lè dá ẹgbẹ́ sakara ní làǹlàtẹ̀ àbí. làǹlàtẹ̀ mo ní ọ̀nà mẹ́rin mo ti dá ẹgbẹ́ sakara yẹn lẹ̀ mo dá sílẹ̀ ní Ṣakí náà Hmm. Eh, mo dá ẹgbẹ́ sákàrà lẹ̀ ní ìdú ọ̀ṣun nítòsí òṣogbo nbí hmm. àti lóṣogbo hmm. eh, ọkọ ẹ̀gbọ́n mi kan òun ni ẹ̀gbọ́n mi kan ló lọ́kọ nídùú ọ̀ṣun wa ọkọ rẹ̀ wá wá sí ṣákí láti wá kí wa mo wá rí àwọn èèyàn ń pè ní akọ̀wé akọ̀wé àṣé ah, iṣẹ́ tó le ni ọkọ ẹ̀gbọ́n mi ń ṣe hmm. ṣùgbọ́n ó mọ fódà ni hmm. akọ̀wé ni àwọn ẹ̀gbọ́n mi àti ìyá mi máa ń pè wọ́n ó ṣe dé báyìí akọ̀wé akọ̀wé wọn dà ìsìn níṣẹ́ kankan lọ́wọ́ bàbá ni ṣé máa ká lọ sí ìdú Ọ̀ṣun hmm. kì í ṣe ìsáré iṣẹ́ alákọ̀wé ṣe <laughs> wọn ní bẹ́ẹ̀ ni mo ṣe gbáyàwó nu wá sọ́dọ̀ ẹ̀gbọ́n mi ní ìdú Ọ̀ṣun bíi nígbà tí wọ́n débí hmm. lóòótọ́ iṣẹ́ plumbing iṣẹ́ àwọn tó ń ṣomi sínú ilé tó ń fa mi hmm. òun ni ọkọ ẹ̀gbọ́n mi yẹn ṣe ṣùgbọ́n wọn fi gbogbo òwà ríṣẹ́ hmm. èèyàn mélòó ni ó pè wọ́n. mi ń fa mi wọlé gbà náà. wọ́n á ṣe iṣẹ́ yọ̀yọ̀ jíjọ̀ yọ̀yọ̀ jíjẹ̀ ni wọ́n jọ ni wọ́n á ṣe. èwo ni yọ̀yọ̀ jíjọ̀. yọ̀yọ̀ jíjọ̀ yọ̀yọ̀ jíjọ̀ gravel gravel jíjọ̀. <laughs> kò sí mi ò ní nǹkan míì tí mo lè ṣe ju pé kí n pẹ̀lú wọn máa jọ yọyọ lọ. àbí o. alábẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó mo ṣiṣẹ́ lọ́dọ̀ wọn fún bíi ọdún méjì hmm. wọ́n tẹ̀ mọ́ fi wá ṣe ẹ̀yẹ́ ńgbà náà wọ́n á ní ṣakaṣaka wì òṣìṣẹ́ ṣíṣe ọ̀jẹ̀kọ́ náà. ṣakaṣaka wì. Hmm. òṣìṣẹ́ ṣíṣe ọ̀jẹ̀kọ́ náà ẹ̀ tó olóòótọ́ sì ni hmm. téèyàn bá múra kó tó jọ yọyọ ṣíṣì yóò ti jẹ̀kọ́ náà. iṣẹ́ agbára rí. iṣẹ́ agbára ni hmm. hmm. nígbà tí mo lò bí ọdún méjì lọ́dọ̀ wọn mo wá lọ sí ọ̀kẹ́nẹ̀ mo lọ dá iṣẹ́ yọyọ tèmi sílẹ̀ hmm. èmi mo kó iṣẹ́ yọyọ wọ ọ̀kẹ́nẹ̀ ọ̀kẹ́nẹ̀ yẹn ni mo wá wà tí agbóòrò pé wọ́n ń ṣe omi ìkírun ní Èkó Èkó la bá lọ ká sọ̀rọ̀ ajé lọ hmm. bàtà dọ̀hùn à ń jọ à ń kó yanrìn fún wọn à ń jọ yọyọ fún wọn hmm. fáwọn tó ń ṣiṣẹ́ yẹn wọ́n pe àwọn kan ní domez eh, àwọn kan kápá hmm. tó ibẹ̀ mo ṣáà wà tí mo rí ọ̀gá wa ọmọọba Oyin Adéjọbí ọlọ́run wa ń fọ̀rọ̀ kẹwọn mo bá rí wọn wọn àti ọ̀rẹ́ mi kan tó jẹ́ ọmọ ọba nílùú Ọ̀ṣun ọmọ ọba Adéolú Jòkótọ́lá wọn bá gbé mọ́tò dé ah. wọn ní èmi làwọn wá wá ah. kí ló dé wọn ní àwọn fẹ́ kí n máa wá báwọn ṣiṣẹ́ hmm. iṣẹ́ kíni wọn níṣẹ́ orin ah. àti iṣẹ́ tíátà tó <laughs> ìyẹn lè máa ṣiṣẹ́ orin kó má ṣe nǹkan míì hmm. orin táwa ń kọ dànù dànù lásán tá a bá jọ gíráàmù lọ́wọ́ <laughs> orin ni orin àti jálá àbí ìjọ náà mo tẹ̀lé wọn. ìjọ hmm. náà ìjọ náà ah. mo lọ kẹ́rù mẹ́nu ilé mo bọ́ sínú mọ́tò wọn. Ah. ti ń retí wọn tẹ́lẹ̀ ni bàbá. mi ò retí wọn àní pé sẹ́mọ̀ wọ́n ní ìrókò owó lé agbẹ́pọ́n mm-hmm. ohun téèyàn téèyàn ní ìfẹ́ sí tẹ́lẹ̀ hmm. tí wọ́n fi lọ yàn pé ọ̀dà so lè ṣe kínní. kínní. kùmọ̀nà wọ́n ní kùmọ̀ alákẹ́dùn tó fẹ́ gígùn tẹ́lẹ̀ tó wá ní kùmọ̀nà rẹ̀ há. yọ yọ lọ mọ wá. mi ò tẹ̀lé wọn nìyẹn hmm. mo tẹ̀lé wọn wá sọ́sọ́gbó hmm. bàbá wà lọ́dọ̀ ọ̀gá wa yẹn hmm. àmì mo gbọ́ pé wọ́n fẹ́ ṣe wọ́n ń ṣe eré kan ní University of Ife okay. tó di OAU lónìí OAU ọ̀jọ̀gbọ́n Ọlárótìmí hmm. òun ló ń ṣe eré yẹn hmm. wọ́n pè é ní Ìjàyè wọ̀ hmm, Kúrúnmí okay okay Kúrúnmí Ìjàyè wọ̀ mo bá wá mo bá lọ ọbẹ̀. ọ bàbá sẹ́ẹ̀lì rántí ọdún yẹn nineteen seventy seventy six uh, uh, nineteen seventies sixty seven gan ni mo dé ọ̀dọ̀ Oyin Adéjọbí sixty seven mo dé bẹ́ẹ̀ mi ah, ìgbà tó ń ṣe eh, Ìjàyè wọ̀ yẹn bíi sixty nine mm. nineteen sixty eight sixty nine so ìgbà mo parí bẹ́ẹ̀ mm. mo tún padà sí ọ̀dọ̀ bàbá bẹ́ẹ̀ ni mo wá eh. bẹ́ẹ̀ mo wá rí ìwé kan lọ́wọ́ ẹnìkan ìwé ìwé ìròyìn ni mo bá gbà ń bá kà bá hmm. rí i pé wọ́n fẹ́ ṣe fíìmù kan ní Ìbàdàn Kogi's harvest náà pè. ok uh, harvest eh. Wọlé Ṣóyínká ló eh, yes. wọ́n wá ní ẹni tó bá ní ìfẹ́ sí o kó wá sí Ìbàdàn ìmọ̀ dájọ́ tí wọ́n ó ṣe ìdánrawò hmm. audition audition hmm. tó mo bá lọ mo wá lọ ọ̀rẹ́ mi tó wá gbé mi lọ́dọ̀ ẹ tó wá fi tó wá gbé mi ní èkó ń dín yẹn mm. ọmọ ọba lókùtà láti mo wí mm, mm. ẹ mo lọ bá pé mo fẹ́ lọ sí Ìbàdàn báyìí báyìí báyìí òun ló wá yá mi ní sílẹ̀ méjì ah, ah. mo fi wọkọ̀ lọ Ìbàdàn mo ṣe dé Ìbàdàn wọ́n fún wa ní àwọn òwe kan tó ń pè ní fọ́ọ̀mù wọ́n wá kọ gbogbo ipa tó wà ní inú eré wọ́n kọ sórí pàáfà dúdú kan pé èyí tí kálukú bá rí pé òun lẹ́bùn rẹ̀ kó mú ọkọ sínú fọ́ọ̀mù tó wọ́n á rí òyìnbó ní gbogbo ẹ̀ nítorí hmm. pé Dámilọ́lá kan báyìí báyìí ni ó ṣe tẹ̀mẹ̀dùn kan báyìí hmm. mo á tajú kan mo rí Agúnlẹ́yìn Oyè hmm. the praise singer mo ní ó yẹ kí n lè ṣe lè mo bá kọ Agúnlẹ́yìn Oyè yẹn sí inú fọ́ọ̀mù tí wọ́n fún mi bá gbélé wọn lọ́wọ́ nígbà tó wá kí kálukú ọmọ wa dán ẹ̀bùn tó níwò náà bá pè mí wọ́n ní ṣé mo mọ rárá sùn mo ní kò sí ohun tí mi ò mọ̀ sùn tó bá jẹ́ pé rárá lẹ́fẹ́ ṣùgbọ́n ìjálá gan-an lèmi sùn ọ̀tẹ̀ hmm. bá ní rárá lẹ́fẹ́ kò sí ìtọ́lọ́wọ̀n òfin lọ́rùn bẹ́ẹ̀ <laughs> kódà bẹ́ẹ̀ pẹ̀sà wọ́n bá ní ọ̀dà kí n sùn rárá wọ́n á ní onígbèsè tí ń fẹ́ pọ́jì sùúrù <laughs> kò ní sanwó ọ̀ràn ẹ̀wọ̀n òpin san lé bàbá tóbi lọ́mọ ni àgbò tórókè tí ń yọ̀ ṣẹ̀ṣẹ̀ àgbò náà fẹ́ sórí ara rẹ̀ níbànújẹ́ ọmọdé ìgbélé tí ń sọ̀bà lóhùn ọfẹ́ jáde lọ ni bá kádìyẹ ràjò ràjò ràjò tá a kádìyẹ tàjò wálé bàbá ẹnìkan lóhùn lọ́dọ̀ ju bàbá ẹnìkan lọ ẹni tá a fẹ́ là rí a ṣe mọ̀ wá wù lójú ẹni tí ọba fẹ́ràn ẹni ọba àdáràn ilé ìpọ́gbora kankan ní jẹ́ lójú ẹni tí ń gàn yàn kí n tó débẹ̀ gbogbo wọn ti bú ẹ̀rẹ̀ ohun tó yí dáyé ya lẹ́nu pé àwọn èèbó tí wọn ò gbọ́ Yorùbá bẹnu wa hmm. èèbó dúdú ń bẹ. àǹgó tún rẹ́rìn. àwọn náà gbà wọn ẹ̀rín wọn ràn ní gbà àwọn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti bú sẹ́rìn hmm, hmm. àtàwọn director àti nǹkan kan hmm. àwọn náà bú ẹ̀ ni wọ́n ń yí lura wọn báyìí hmm. so wọ́n ní ẹni táwọn bá mú nínú wa àwọn àwọn òkè sí a máa rí oníṣẹ́ àwọn hmm. làbá tún padà wá sòṣogbo ọ̀sẹ̀ kejì rẹ̀ mo bá rí àwọn tí wọ́n àwọn telegram ni ìwé tó yájú ńgbà náà telegram ni lẹ́tà ẹ̀mí hmm. lẹ́tà tó yá jù. wọ́n máa fi ránṣẹ́ sí yàn. kéńdé hmm. kan ni wọ́n gbé dìde hmm. àwa sì tún wá àwọn òṣèré lọ pẹ̀lú ọ̀gá wa Oyè Adéjọbí èmi nìkan ẹnìkan ọmọ kan ló wà nínú ilé aràrá ni à ń pè ní Bọ́dúndé òun ni wọ́n bá tí wọ́n fún ní ìwé yẹn tó bá a ṣe dé ló bá fún mi wípé kí n wá sí art theatre ní University of Ibadan hmm. ní ọjọ́ ọjọ́ ajé tó tẹ̀lé ah. tó mo bá gbé ìwé ó dọ̀dọ̀ ọ̀rẹ́ mi tó yá mi ní wọn ò tí ì san ètò ya yín tẹ́ lọ sọ dísàn. <laughs> Eh. Hmm. Ah, ọ̀rẹ́ mi yẹn bá ní à ah, kò sí ohun tó burú hmm. eh, àmọ́ kí n tiẹ̀ mọ́ ó díẹ̀ dání torí ó lè má jẹ́ kíákíá tá a bá dọ̀ àbí ẹ jẹ́ mu fún wa lówó eh, yóò sì jẹ́ yóò mu wọn bá ọba fún mi ní sílé mẹ́wàá. tó ń fún yín lówó. Hmm. bá gbọ́nà ọ̀hún bá a ṣe dọ̀hún wọn bá nítò èmi èmi àwọn ọmọ fún mi ní pọ́n mẹ́ta sílé mẹ́ta ah. lójúmọ́ hmm. three pounds three shillings. Hmm. so èmi tó lè jẹ́ pé pọ́n mẹ́ta ni mò ń gbà lóṣù níbi iṣẹ́ tẹ́ ẹ wà. níbi lọ́dọ̀ ọ̀gá lọ́dọ̀ ọ̀gá mi adéjọbí yẹn. ok ok ok ok ok nígbà tẹ́ wà lọ́dọ̀ bàbá adéjọbí ọmọ fi lówó. Eh, wọ́n mẹ àwọn fún wa lówó ṣùgbọ́n eh, oṣù tí tá a bá lọ tá a bá pawó ni. ok tá a bá pawó oṣù yẹn lọ pẹ̀lú owó ẹ̀ nù. Hmm. <laughs> kódà òun ni ò jẹ́ kí n padà sí oko oko gravel mọ̀ mo tún fẹ́ padà. Hmm. Eh, ṣùgbọ́n ti Ìbàdàn yẹn hmm. gbàmọ́ á rí owó three guinness lójúmọ́. ah wọ́n tó ń fún mi ní ten and six àtìsílẹ̀ ah, ah. mẹ́wàá àbọ̀ lówó oúnjẹ ah. lẹ́yìn ìgbà mo parí iṣẹ́ hmm. eh, ọ̀jọ̀gbọ́n Mr. Lajú gbogbo wájọ ń jẹ́ ńgbà náà Wọlé eh, Ṣóyínká náà ò sì di ọ̀jọ̀gbọ́n ọ̀jọ̀gbọ́n ńgbà náà ó tún ní kí wọ́n fún mi ní ten pounds hmm. lódìndí pé additional eh, pé speaking pass ni mo take ni mo take pé kì í ṣe kì í ṣe ipa dáwọ́ ọwọ́ ni mo hmm. ṣe. gẹ́gẹ́ bí ìwúrí tó ní kí fún lówó sí i ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Hmm. <laughs> bí mo ṣe di ẹni tí ayé mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni. Hmm. ẹ ṣeun bàbá hmm. ẹ kó òun látàárọ̀ ọba mi Èdùmàrè yóò túnbọ̀ lọ́ra ẹ̀mí yín ẹ wá jẹ́ ká wò ó ìrìn àjò mọ̀ pé ìrìn àjò lè tán síbẹ̀ yẹn nígbà tí ẹ dọ́dọ̀ bàbá Wọlé Ṣóyínká tẹ lọ ṣeré Kogi afest, kí ni gbèsè míì tí ẹ tún gbé láti pé kí ẹ̀bùn yín yìí kó sáà lè tẹ̀síwájú kó lè dòun mo padà wá sílé lẹ́yìn ìgbà tí mo pa parí fíìmù yẹn nígbà mo wá padà wá sílé wọ́n tún ẹ bàbá kan ń bẹ ńgbà náà ọlọ́run ti pè sọ́dọ̀ nísìn hmm. bàbá wálé ògúnyẹmí wálé ògúnyẹmí hmm. ọmọ ọmọ ìgbàjọ ni ní institute of institute of african studies ló ti ń ṣiṣẹ́ òun àti túnjí oyè lánàá hmm tó ṣe eh, vendors tó ṣe àgbà lóde mo fi ń fẹ́ sọ̀rọ̀ ni wọ́n fẹ́ràn mi púpọ̀ àwọn náà lọ bá Wọlé Ṣóyínká wípé kí wọ́n má jẹ́ kí n gbé ẹ̀bùn yìí lọ pé kí wọ́n wọ́nà bí wọ́n ṣe ràn mí lọ́wọ́ ni hmm. wọ́n bá ní kí n lọ kọ ìwé wá mo ṣe ti pé mo ṣe diploma ní eh, University of Ibadan ní School of Drama school of drama náà ń pè nígbà yẹn ó ti di department of theatre arts báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀. bí mo ṣe tún á láǹfààní àti kàwé sí kàwé sí nìyẹn hmm. ṣẹ́mọ̀ ìrírí ẹgbẹ́ta àwọn ní Yorùbá ni mo kọ́kọ́ ń bá ṣe tẹ́lẹ̀ mo tó ń súnmọ́ ọ̀rọ̀ àwọn eléré olóyìnbó hmm. ó tún fún mi ní exposure <laughs> tó mo ṣe bọ́lọ́hùn ṣe ní kí n máa mú bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ibẹ̀ yẹn wá ní Kọ́lá Ògúnmọ́lá ó yàn pé bàbá yẹn ó sick onírọpárọsẹ̀ hmm. wọ́n wá gbé e wá sí UCH nígbà yẹn àbí nígbà yẹn àwọn University of Ibadan ni wọ́n ṣagbátẹrù ìtọ́jú ẹ̀ nígbà náà wọ́n á bèmí ń bẹ̀ gbogbo àwọn eré tí màá ń ṣe tí ó máa ń ṣe ní tẹlifíṣàn Ìbàdàn hmm. tẹlifíṣàn Èkó Hmm. ohun ò sì lè dìde mọ́ kò lè ṣe mọ́ ṣùgbọ́n mánéjà rẹ̀ ń jẹ́ bọ̀dárè rẹ̀ èyí wù mí bàbá àwọn òun ni mánéjà ọlọ́gbọ́nmọ́lá ń gbà yẹn òun á fẹ́ràn mi toró òun náà ní tálẹ́ǹtì ní ẹ̀rẹ́ yẹn pẹ̀lú ẹ̀ lájọ́ à ń ṣe àwọn eré yẹn gbogbo eré Ìbàdàn eré Èkó nígbà tí ara bàbá wa yá hmm. ojú bàbá òkú ojú kọ́lọ́gbọ́nmọ́lá kò kúrò ní bí eré orí hmm. ìtàgé. òkè ara wọn padà yá. lọ́ba ara rẹ̀ padà yá ṣùgbọ́n kì í ṣe yíyá rẹpẹtẹ náà. òkè wọn lè ṣe bí tẹ́lẹ̀ mọ́ dáadáa. owó hmm. ọkọ̀ ẹsẹ̀ kan yẹn ìrora ń rìn ní. ìrora ń fi. ṣùgbọ́n ojú wọn ò kó mi. <laughs> Ah, ojú wọn á ní àwọn padà bọ̀ ní Òṣogbo. láti wá bẹ̀rẹ̀ eré yẹn. Hmm. tó wọn á lọ bá ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká pé kó jẹ́ kí n máa tẹ̀lé àwọn lọ sóṣogbo wọ́n sá àwọn ọmọ sá tún bá padà sóṣogbo ń bí. ṣe ti parí diploma gbá yẹn. mo ti parí ẹ àwọn ọmọ bá padà sóṣogbo ń bí. tó àmọ ti parí ẹ tó jẹ́ pé èmi náà tún ti ń ṣe àjárawọ́ ní Ìbàdàn gbogbo torí ẹ bá wà ń bàdàn hmm. tí èèyàn bá yọ̀ lẹ ẹtẹ ẹ sì lẹ́bùn. ọgbọ́dọ̀ pé bí ń pa àwọn. tó ìgbà wa padà débí wọ́n wá ṣètò fún àti lọ ṣeré ní ilẹ̀ haúsá. ẹ ti dé ilẹ̀ haúsá báyìí. Ah. Hmm. labajọ labajọ lọlẹ̀ haúsá yẹn adé yẹba adé basita bí ta ti ṣeré níwọ̀n yẹn hmm. adé kaduna adé zaria adé kano àwa parí ìrìn àjò wa sí jos àwa padà wálé ó wá ń bọ́ sínú. No, ọdún kérésì ọyẹ́ ti dé gan hmm. tó bàbá ọ̀gá wa wá ní kan gbé òun lọ sí òkè mẹ̀sí torí ọmọ òkè mẹ̀sí ni òun lọ sọdún lókè mẹ̀sí. ìní bàbá Oyin Adéjọbí. Kọ́lá òkú Kọ́lá Kọ́lá Ògúnmọ́lá àwa yòókù ń bọ̀ ní Òṣogbo nígbà tó di àárọ̀ kùtùkùtù ọjọ́ kan wọ́n á kanlẹ̀kùn mọ́ wa lórí pé <laughs> Ògúnmọ́lá ti kú o ah. Ògúnmọ́lá ti kú o bàbá ṣe lọ nìyẹn. Eh, eh, ìgbà tá a ṣòkú bàbá Kọ́lá Ògúnmọ́lá tán hmm. mo wá ní lọ́kàn pé màá dẹ̀ bá ẹgbẹ́ yẹn ṣe hmm. fún bíi ọdún kan sí kí n tó hmm. kúrò lórí Yorùbá ní ẹyẹ lè jẹun kó jẹun ẹni kó dọjọ́ kú kó dọjọ́ kú ẹ̀ kó yẹrí èmi náà bá wọn ṣe lẹ́yìn ọdún kan mo tó wá ẹ̀sẹ̀ wá fi ìwé sílẹ̀ pé ó ti pẹ́ mm. Mm. láti fi mọ rírì bàbá yẹn mm. torí ó fẹ́ràn ó fẹ́ràn ẹni tó bá lẹ́bùn púpọ̀ torí ẹlẹ́bùn lòun náà. àbí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni Ògúnmọ́lá ẹ ṣeun ẹ kú ẹ kú òun bàbá ẹ jẹ́ ká wá wò ó àwọn àlù wo ni ẹ ti ṣeré yàtọ̀ sún bí àwọn tí ẹ mẹ́sàn láìpẹ́ yìí àwọn àlù wo lẹ́tún ti sọ jẹ́ pé tí ìbá ṣe pẹ́ bùn tẹ níyẹn ẹ bá ti dé àwọn àlù yẹn Ah. tí bá sọ láìpọ̀ yẹn bàbá hmm. àwọn ìlú wo. ọ̀nà ọ̀pọ̀ ìlú tó pọ̀ ni kódà délé ẹni funfun. Hmm. ẹ ti ṣeré délé ah, ah, aláwọ̀ fún báyìí. Hmm. ní nineteen seventy nine ni mo lọ sí Germany. ẹ ti dé Germany bàbá òun ni ìlú òyìnbó tí mo kọ́kọ́ lọ. nineteen seventy nine nígbà tí wọ́n wá pè mí báyìí ẹ̀gbọ́n mo wà ń gbéra mi léèrè pé ṣé mi ní ṣé kì í ṣàlàmù ńlá. èmi germany. mi primary six. germany tí àwọn igi ìwé gbogbo mọ̀ ń bẹ ní nàìjíríà tí wọn ò rí lu ìbò lọ. àbí. Ah. Hmm. ọlọ́run ṣàṣẹ mo sá lọ ìjọ yẹn gan mo lè sọ pé inú mi dùn jù láyé. Hmm. a sá lọ a lọ sojú àṣà ìbílẹ̀ la hmm. lọ ṣe àṣà ìbílẹ̀ yorùbá òun la lọ fi hàn wọ́n lọ́hùn-ún gbàtó tó di nineteen eighty wọ́n tún wọ́n tún ní kí n ká lọ sí Italy ah, ah. Hmm, ní Rome ah, bẹ́ẹ̀ ni látún ti lọ fi àṣà látún ti dé Italy rí báyìí hmm, àṣà ìbílẹ̀ hàn ọjọ́ pọ̀ ọjọ́ pọ̀ <laughs> lẹ́yìn yẹn mo tún ti lọ sí eh, US USA mo ti lọ sí hmm. eh, South Korea kí n tó ẹsẹ̀ lọ sí. Si, Eh, Britain hmm. nineteen eighty four la lọ sí Britain mm. so ní 2005, oh five yìí two thousand and five la lọ hmm. Japan la lọ sí Japan ní Tokyo bọ́lá ọ̀sẹ̀ sí ni àìmọye ti gbogbo ilẹ̀ yìí <laughs> èyí tá lọ yunifásitì tá lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wọn hmm. eh, tá kó gúùfù lọ tá fi kọ́ wọn ní ìlú kọ́ wọn níjó Mm. ọwọ́ oníjàlá mm. ọwọ́ ní asádùpọ̀ ọdọ̀ ọlọ́run. àdúpẹ́ àdúpẹ́ bàbá ọbẹ̀ Èdùmàrè yóò túnbọ̀ máa wà pẹ̀lú yín mm-hmm. ẹ jẹ́ ká wá wo àwọn èèyàn tẹ́ ẹ ti bá pàdé yàtọ̀ fáwọn tẹ́ ẹ mẹ́sàn yìí àwọn èèyàn ńláńlá mm. tó jẹ́ pé tí bá ṣe pé iṣẹ́ yín ẹ bá ti pàdé wọn a ti mọ ìlú tẹ́ ẹ ti dé ah. ẹ jẹ́ ká mọ àwọn èèyàn ńláńlá bí àwọn ọ̀jọ̀gbọ́n bí àwọn ọba bí àwọn ah. ládéládé lórílẹ̀ tẹ́ ti pẹ́pẹ́ ah bàbá ẹ̀rẹ́ ẹ̀jẹ̀ ẹ mẹ́sàn bíi mélòó bẹ́ẹ̀. Ọlọ́run mo dúpẹ́ o àdúpẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ o dúpẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ ẹni tí mo kọ́kọ́ lè sọ mm. pé mo mọ̀ òun náà mm. ló sọnà lu ìwé alákọ̀ọ́kọ́ fún mi. ta lè ní náà. ọ̀jọ̀gbọ́n adébóyè babalọ́lá ló ń pe bàbá náà. adébóyè babalọ́lá. Mm. ọmọ ìpẹ́tùmọ̀dù mi ni. ọ̀jọ̀gbọ́n adébóyè babalọ́lá unilag University of Lagos ló wà ló ń hẹ́ẹ̀dì wọn ó hẹ́ẹ̀dì àwọn eh, department tó jẹ́ àwọn tó ń sọ gbogbo èdè àti yorùbá o àti haúsá o wọ́n ń pè wọ́n lórúkọ kan. ok linguistic linguistic. òun eh, Afọlábí Ọlábìntán ó wà hmm. lábẹ́ bàbá yẹn gbà náà ni bàbá tó padà á lọ jẹ kọmíṣánná ní abẹ́ Ọ̀ṣọ́bà lógùn state tó ti ṣaláìsí yẹn hmm. ṣùgbọ́n bàbá náà ti ṣaláìsí hmm. dùn mí bàbá yẹn ó wà fẹ́ràn mi o òun náà ló ṣe torí. University of Lagos mm. la bá lọ sí Germany mm. àwọn náà mo bá lọ sí Italy torí kò tí ì sí cultural center àbí cultural troop táwọn ìjọba ń dálẹ̀ yẹn kò tí ì sí wọn tí ì dálẹ̀ gbà yẹn mm. àwa là ń ṣe ojúṣe ìjọba káàkiri là ń ṣojú wọn káàkiri gbà náà níjọ́ kan ó ṣe àwọn òwe kan jáde àjọṣe náà ni èmi náà bá a ṣiṣẹ́ nù ìwé yẹn àwọn oríkì orílẹ̀ ó kọ́ ṣe àwọn oríkì orílẹ̀ lẹ́yìn náà ló tún ṣe àwọn oríkì orílẹ̀ mẹ́tàdínlọ́gbọ̀n èmi náà bá a wá nínú àwọn oríkì yẹn hmm. gbàtà wá wá àjọ tán hmm. ó wá ní kí n wá sí campus University of Lagos kí n wá bá wọn sọ sínú fọ́nrán mo bá lọ mo ti kódà mo lọ tọ́sẹ̀ méjì níbẹ̀ tí wọ́n sọ owó tí ń jẹ tí ń jẹ tí mu hmm. owó gidi ní sí fún mi hmm. owó gidi ní fún mi hmm. nígbà tí mo wá ń padà wá sí Òṣogbo ó wá gbé mi sínú mọ́tò rẹ̀ mo wa mọ́tò bọ̀ láti Unilag ẹ̀pẹ́ Yaba oríta Yaba ni ó ti ni ó ti sọ mí ṣé máa wá mọ́tò tó lọ tó lọ sí Òṣogbo tàbí sí Ìbàdàn so àwa kù díẹ̀ ká dé ibi tí wọ́n ti sọ mí yẹn wọ́n á ní wọ́n á ní bàbá ẹ̀ tá a bá dé next junction yẹn mm. ẹ drop me next bus stop ẹ drop me ah bàbá yẹn kan páàkì ni ó ní alábí so ìjálá nìkan ló mọ̀ ọ́ sùn ọ̀gbọ́n yorùbá <laughs> ó ní kí ni jẹ́ next junction hmm. kí ni jẹ́ next bus stop Hmm. kí ni jẹ́ drop hmm. ó kà mí lára gan ó sọ̀rọ̀ sí mi gan o hmm. ó kà mí lára gan mo ṣe dé Òṣogbo báyìí. ok torí pé ẹ fi èbó ló fi ń sọ̀rọ̀ sí yín àbí pé yorùbá lọ́yẹ yorùbá yọ̀ọ̀sán sá ni yorùbá ah, ah. next year sá ni yorùbá. ó ní bus stop eh. ó ní ó ní àfi kí n tún wí ní yorùbá <laughs> mo ní àwọn àkàtà ẹ bá dé ìdíkọ̀ ibùdókọ̀ tá kàn yẹn ibùsọ̀ tá kàn yẹn <laughs> ẹja mi lẹ. ẹnìyẹn fẹ́ràn yorùbá dáadáa ọbẹ̀ èdè yorùbá. pòfẹ́sọ̀ ni olórí yorùbá náà ló sì gba pòfẹ́sọ̀ ni lórí. tó lẹ́nu kan ṣá mo bá mo ṣe dé Òṣogbo báyìí hmm. kí bá rò wọ́n lẹ̀ ni hmm. mo bá kọ ewì kan mo pè é ní àwọn aládàlú èdè hmm. àwọn aládàlú èdè. ìrírí yín tẹ rí bẹ́ẹ̀ ló jẹ́ kí ló mú spacer yẹn wá. Oh. tẹ̀lé rántí tẹ̀lé ké àràdà ah, mo ní mo gbọ́ òyìnbó kan very very good good very very mo gbọ́ òyìnbó kan very very good good very very mo ní ẹ come ẹ wá very very good good very very mo ní ẹ go ẹ lọ very very good good very very mo ní ẹ dance ẹ jó very very good ewúrẹ́ ẹlẹ́kan ò gbọ́ bí ajá rí agbọmọmọ ọmọ kì í fọhùn bí èèyàn. Hmm. ẹyẹlé ò ní dúkọ́ fóun jọra àgó ajá ò ní gbókọ́ fóun bádìẹ gba ìké àdàbọ̀ ọjọ́ tó rófó hmm. kíkẹ́ olóbùrú ò tètè kẹyẹ ẹyẹ àdàbọ̀ ò bí ẹyẹ ìbáka hmm. kí ló wá àgbà wòyí tẹ kí ló wá sẹ́yìn ewé wòyí tẹ èdè kárí ayé tẹ wá fi kó bọyọ káàkiri ewé ṣé ogún bàbá wa ò tún kó wa lójúmọ́ ṣé ayé lọ́dáyé ọ̀làjú tí gbogbo yín fi ń yọ̀ nínú àbùlà èdè hmm. àbí èdè tá a dáyé bá ò tún péye lẹ́nu ẹlẹ́dẹ̀ nílẹ̀ èyí mọ́lẹ̀ tí fẹlẹ̀ fi ń domi rúmọ́mi ọṣẹ hmm. ẹ̀yin ẹjẹ́ ń béèrè lọ́wọ́ aládàlú èdè hmm. ọ̀rẹ́ mi kan òkè òun tó lọ sílùú èbó dídé tó dé ló bá ń fojú ẹranko wo ni wọ́n ah. bá fẹ́ èdè àbínibí díẹ̀ àfi ìbò bíntín àfi gbogbo ẹlúra wọn wọ́n fẹ́ pé ìbàdàn yóò pe ìbáàdàn ìyá alákàrà kan ń bẹ ládùúgbò wa alákàrà yìí lọ̀rẹ́ ń pè lálákàrà ah, ó ń sọ gbogbo bí ó di bọ́ fẹ́ kó ní dòdò alọ́mọ orí dòdò. onídòdò. ó wá di fẹ̀rẹ̀ kílẹ̀ mọ́ ọjọ́ kan lọ ọ̀rẹ́ fẹ́ mú kọ ọ̀rẹ́ kò kọ kalẹ̀ tán fẹ́ lọ rè é ràkàrà ọ̀rẹ́ fẹ́ ràkàrà ọ̀rẹ́ dójú de ọ̀rẹ́ ń pè ya alákàrà ya alákàrà ìyá ní àkàrà èlò ra ọjà rẹ̀ ọ̀rẹ́ mi ní ẹ bá mi ráàpù bí oní five k sí pépà. akra kọ. ìyá ọ̀gbọ́n ohun mi ń wí àwọn tó ṣèdè tí ìyá ènìyàn ń dá lóhùn mhm. ọ̀rẹ́ títí gbogbo ẹsẹ̀ ń rírì mhm. ní mọ́mí mo ní k ńbẹ̀ yẹn ìyá rárá ṣe ní rẹ̀. Hmm. ìgbà tó títí gbogbo ojúkú rẹ̀ ń wá rírì ọ̀rẹ́ ní mo ti dúró long time látòní alákírá ẹ reply mi ẹ jẹ́ ń lọ nítorí mo wà tún bísí lọ́fíìsì. <laughs> yóò dúró dáadáa. Oh, ẹyà ọgbọ́ wọn ọ̀rẹ́ mi ń wí títí epo fi tán lágbàdá àkàrà tánú gbá ọ̀rẹ́ mi ọ̀rá kárara. àṣẹ́ni tó sì fi ọkọrin kò sákàrà ńlẹ̀ mọ́ porogodo lọ̀rẹ́ mi bá ń bínú ìyá ní dákun ọkọ mi má bínú n ò gbédè tó sọ ni àwọn tó ṣèdè tí mo gbọ́ wọn èrà kárara ìyà ìjẹdẹ ìyà ìjẹrọ dẹ́ngbẹ̀. gbogbo ẹni tí irú rẹ̀ jẹ lógún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ sọ yorùbá dàbùlà ẹ jọ̀ọ́ ẹ má bèèrè jẹ́mú ẹ jẹ́ mọ́ tẹ́tẹ̀ bàbá wa ṣe ni hmm. yorùbá dùn létí ó ṣe yẹn gàn nínú èdè hmm. abẹ́ ti gbé èbó tí ń sọ yorùbá médè rí ẹyẹ hmm. sojú dúdú wo lúrú ọlọ́jà ọ̀bẹ ní lúrú ṣe ẹ má bèèrè jẹ́mú ẹ jẹ́ jẹ́mọ́nú àléébù èdè ohun tí mo kọ́ ń gbà náà ni. ẹ kó bàbá ọ̀gá ọ̀ kélé tó máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwa aládàlú èdè tó jẹ́ pé àwa fẹ́ sọ ara wa dẹrú a fẹ́ sọ ara wa dẹrú látàrí pé n ta ní ọ̀rọ̀ tó wà kò jẹ́ wá lójú ẹ á ṣọ́ra o bàbá ẹ á tẹ̀síwájú. inú àwọn pé àwọn wo ni mo mọ̀ àwọn èèyàn pàtàkì gbogbo ọba Yorùbá látàyè bàbá Adésọjí Adérẹ̀mí. Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀. tó fi fún Ọọ̀ni tó gbéṣẹ́ yìí hmm. yẹn okùn adé síjú adé hmm. olúbùṣe gbogbo àwọn ọba Yorùbá hmm. kò sí kan tí. ẹ ti ṣeré wájú wọn rí kò sí kan ẹ ti ṣeré wájú bàbá olúbùṣe rí. dáadáa ah, ah. Ah, dáadáa kódà rẹ́kọ́ọ̀dù mi àkọ́kọ́ tí mo kọ́ gbé jáde bàbá Adésọjí Adérẹ̀mí ẹ̀ ló wà lóyè ìgbà náà eh, mo fi gbé mo fi kí gbogbo ilẹ̀ Yorùbá ẹ kí àwọn náà nù rẹ. ilé Ifẹ̀ o ní ilé Ifẹ̀ gbogbo Yorùbá ní ilé Ifẹ̀ nílé ìgbín òní tóbi tán kó gbàgbé ìkara wọn àgbàdo òní yọmọ kó gbàgbé ìrùkẹ̀rẹ̀ hmm. omi òní dàgàdàgbà tán kó gbàgbé orísun rẹ̀ bẹ́ẹ̀ ni ilé ò lè dúró ṣinṣin láì nípìlẹ̀ hmm. gbogbo kú ó tù ó jíire bí ọmọ Ifẹ̀ ọmọ Ifẹ̀ náà ni gbogbo wa ilé Ifẹ̀ nílé abájọ tí ilé ìfẹ̀fẹ̀ ń dùn yàn gbà gbogbo èèyàn tá a bí nífẹ̀ pátápátá ńlé lóko lódò lẹ́yìn òdì wọn kó ni mọ́ra mo wá kí Ifẹ̀ kí ọba yẹn náà nígbà náà mo wá kí mo fi Ọ̀yọ́ lé mm. ọba Aláàfin òun náà ṣẹ̀ṣẹ̀ jẹ ni Aláàfin tó gbèsè yẹn láyé wọlá ó mm, ṣẹ̀ṣẹ̀ jẹ ńgbà náà ni mo kí wọn kí gbogbo ìlú ìlú ìlú ìlú mo kí Ìbàdàn mo kí Ìjẹ̀bú mo kẹgbàá Mm. mo kí Oǹdó mm. mo kí Ọ̀wọ̀ mm. mo kí Àkúrẹ́ mo kí wọn mò ń kí wọn lọkọ bá lè kí wọn tán màá forin lé fún wọn tí màá kí Òṣogbo wọn ní ẹni tó fúnni lówó ni ọ̀fẹ́ àtàwọ́ náà èèyàn tó fúnni lóko ni ọ̀fẹ́ aráàlú jùlọ ẹni tó fúnni lọ́mọ ni ọ̀fẹ́ àjàjẹrun bí iṣu èèyàn ló fúnni ládìí ẹ̀sìn tí ń rojọ́ ká ọmọ Òṣogbo torí Òṣogbo ni ìyàwó mi. ok ok nígbà náà ọmọ Òṣogbo ni mo wá kì hmm. mo fi bọ́ sí ìlú mi gan Ṣakí nígbà yẹn gbogbo kò sí gbogbo kò sọ́ba tí tí eh. ò fẹ́ kódà. wọ́n á fẹ́ gbọ́ yín gan-an <laughs> wọ́n fẹ́ mọ bàbá tí bàbá tó lẹ́mù dáadáa yìí wọ́n fẹ́ mọ ìgbà. kódà kò sí ọjọ́ bíi tí wọ́n ṣe hmm. tí Aláàfin ò ní wá bẹ́ẹ̀ hmm. Aláàfin tó gbéṣẹ́. ìgbà náà nígbà tó wà láyé hmm. mo ṣe seventy ní twenty eleven nílẹ̀ yìí mo ti ṣe. òkè lọ́sọ̀gbọ́n bí. Hmm. láàfin wá bẹ́ẹ̀ àtàwọ̀jà hmm. àtàtàwọ̀jà àná àti tòní kò sí kan tí ò fẹ́ràn mi. lẹ́yìn náà mo wá ṣe eighty ní twenty twenty one. twenty twenty one yìí lẹ pé eighty. aláàfin gan wa aláàfin tó gbèsè yẹn. wá lọ́sọ̀gbọ́n náà ni ló ń ṣákí mo ti ṣe ṣákí ok eh, hmm. ọdún kejì ni ló gbèsè yẹn hmm. hmm. gbogbo àwọn ọba aláyé àti gómìnà o gómìnà o àti gómìnà ológun kò sí ìdí òmò mi. wọn á fẹ́ gbọ́ yín wọn á fẹ́ rí yín torí ah, ẹ̀bùn náà ni àdúpẹ́ fọlọ́run àdúpẹ́ fọlọ́run ẹ̀ẹ́ eh, àwọn torí ayé <laughs> ìgbà yẹn àwọn bàbá yẹn pàápàá jùlọ àwọn orí adé gbogbo wọn mọ rírì àwọn ẹ̀bùn yẹn àwọn àwọn ìlú wo ni wọ́n ti fòyè dá yín lọ́lá ah bàbá yìí pẹ̀lú iṣẹ́ takuntakun tó ń ṣe láti gbédè lárugẹ ọ̀yá máa bọ̀ ya fún ọ lóye àwọn ìlú wo. ṣe rí tí mo bá fẹ́ gba oyè ni <laughs> oyè mi wá ti tó igba <laughs> adépégbà ni wá <laughs> jẹ́ ṣùgbọ́n nígbà mo ti joyè ní ìlú tán ti bí mi Gbọ̀báníyì of Ṣakí ni mi. Gbọ̀báníyì of Ṣakí. Mm. Hmm. mo jẹ ní ìlú tí mò ń gbé lọ́sọ̀gbọ̀ hmm. hmm. ààrẹ èdè ààrẹ èdè ààrẹ èdè àtàwọ̀jà àná òun ló fi mi jẹ́ ó ní àwọn lera àwọn lé ààrẹ ọ̀jẹ̀ àwọn ní ààrẹ ààrẹ àgò àwọn ní àwọn ò tí ì láàrẹ èdè ọ̀rẹ́ máa bọ̀. ọba kan náà mo lọ ṣeré fún wọn ní àfọ̀n ni wọ́n ń pè bẹ́ẹ̀ ní ìpínlẹ̀ Ògùn níyé wa òun náà fi mí jẹ akọbalédè. Hmm. akọbalédè. ọfọ àfọn ah, ah. àfọn hmm. ìyàwó mi náà jẹ yeye akọbalédè. bẹ́ẹ̀ni. ìgbà oyè ni ah. wọn fi ń mọ mi. ẹ bá ti ẹ bá ti ẹ bá ti rí kàtàn. wọn ò kúkú ní pẹ̀yàn ju chiefu náà lọ. àbí o. wọn ò rí ọba ìjọba àjọyọ̀ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn ni mo pé chiefu náà ni chief ẹ pẹ̀lẹ́ ẹ kú àgbà ọbẹ̀ dùmàrè yóò túbọ̀ lọ́rọ̀ ẹ̀mí yín ẹlẹ́ẹ̀ṣẹ̀ rẹ́kọ̀dù àkọ́kọ́ tí bàbá ọ̀ni adésọjí tí hmm. wọ́n wà ń bẹ̀ rẹ́kọ̀dù mélòó lẹ ti ṣe bàbá sínú fọ́nrán ká tó sọ ti wé. ṣe rí inú fọ́nrán yẹn pé rẹ́kọ̀dù tá à ń ṣe láṣẹ tàǹgbà náà kó tó ìpèsè ti dé gan hmm. lp là ń pa wọn kọ́ ṣe àwọn small plate kan sp náà ń pè yẹn kò ju ìṣẹ́jú méjì àbọ̀ hmm. sí mẹ́ta lọ àwọn yẹn eh, àwọn yẹn ò bíi márùn lọ tí mo fi bẹ̀rẹ̀ sí ṣe eh, extended plate ep ni wọ́n ń pè wọ́n ìṣẹ́jú mẹ́fà hmm. márùn sí mẹ́fà lòun tó kó wa tó di pé lp wa dé lp yẹn long play lóní hmm. ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún sí mẹ́rìndínlógún àwọn yẹn mo ṣe mẹ́ẹ̀ẹ́dógún ni mo ṣe ní ẹ̀pì yẹn bí ayé bá ṣe ń lọ la máa ń fi rẹ́kọ̀dù yẹn tẹ̀lé ìgbà tí rẹ́kọ̀dù tí ń kọ́kọ́ ṣe hmm. àwọn Oyènúsì tí wọ́n fẹ̀yìn wọn tàgbà lẹ́kọ̀ọ́ Dr. Oyènúsì hmm. hmm. létí òkun òun ni mo fi ṣe rẹ́kọ̀dù àkọ́kọ́. Eh, wọ́n wọ́n wọ́n pa àwọn kan náà ní Ìbàdàn bí àwọn olè náà tó hmm. mo wá bẹ̀rẹ̀ láti pé Ogun ní ń dájọ́ fọ́mọ olè o Ogun ní ń dájọ́ fọ́mọ olè hmm. bẹ́ẹ̀ ń gbọ́ tẹ̀rẹ̀ kí tẹ̀kí ilé tí òkun Ògún ní ń dájọ́ fọ́mọ olè tó hmm. ìyẹn wọ́n parí ẹ̀ pẹ̀lú mo dẹ́lẹ̀yẹ̀lé mo ríran wò ó bẹ́ẹ̀ dẹ́lẹ̀yẹ̀lé ẹ̀ ríran wò jàgùdà ṣòfò lẹ́lẹ́yẹlé hmm. mo dẹ́lẹ́yẹlé mo ò ríran wò hmm. hmm. bá ṣe ń fi èyí ayé bá ti ń lọ gbàdá látọ̀. ok ok ok tí bá ń ṣẹlẹ̀ lẹ fi máa ń ṣeré fi máa ń kọrin nígbà náà ẹ ṣeun àwọn àwọn àwọn àkójọpọ̀ àwọn ẹ ṣe sínú ìwé. ìṣe sínú ìwé ṣe rí. Eh, bàtà téèyàn bá ti dé téèyàn bá tètè ní ilé lórí hmm. irú nǹkan bẹ́ẹ̀ so hmm. téèyàn bá tètè ní ilé lórí nígbà tí ilé rẹ́ǹtì kan débò mi ẹ̀wọ̀n kó gbá àkáwọ̀ ṣùgbọ́n tó àdúpẹ́ ọ̀dọ̀ ọlọ́run. ẹ ṣeun ẹ jẹ́ ká lọ ilé tẹ́ sọ yẹn ni ó jẹ́ mú mi lọ síbi ìbéèrè yìí hmm. nídìí iṣẹ́ yìí àwọn nǹkan wo ni ẹ lè pé láṣeyọrí tọ́lọ́n ti ṣe Ah. lórí ẹ̀bùn yìí pé ah ndí ẹ̀bùn yìí mo ti ṣe nǹkan báyìí mo ti ṣe nǹkan báyìí ọlọ́run ti ṣe nǹkan báyìí fún mi. Ah, mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ o ọlọ́run ṣe nǹkan ríbiríbi fún mi o. Hmm. àkọ́kọ́ ná eh, graduate méje ni mo ní nílé. ọlọ́run graduate méje. graduate méje. Ah, ṣe eh, ẹ̀kọ́ ọ̀fẹ́ náà lọ. ẹ̀kọ́ ọ̀fẹ́ náà. <laughs> ẹ̀yin náà ni bàbá àtọlọ́run ọlọ́run ló ló bá yín ṣe é ìyẹn tó ní àṣeyọrí. bẹ́ẹ̀ni ó tó láṣeyọrí tó láṣeyọrí. ọlọ́run ṣe fún mi ní hmm. ilé tí mò ń gbé lóṣogbo hmm. ọlọ́run fún mi nílé tí mò ń gbé ní Ṣakí. Ah, ó jẹ́ ah, tí. bẹ́ẹ̀ni. àdúpẹ́ o àdúpẹ́ o. kódà ti ti fẹ́ pé méjì báyìí. àdúpẹ́ ah, o. Eh, mo sì ní hmm. mọ́tò mo ti ń lo mọ́tò bọ̀ ní ìsìn láti nineteen seventy five. mọ́tò mi ò sì gorí odórí. ọ̀la o àfi tí ọba pé méjì pé mẹ́ta. Hmm, hmm. nǹkan ò lè dogún tí mi ò dé àdúpẹ́ hmm. oh. nídìí ẹ̀bùn náà ni. gbogbo bàtà yìí tèmi ní nǹkan tèmi mọ̀ láṣeyọrí púpọ̀ bẹ́ẹ̀ jù ni pé òkìkí tọ́lọ́run fún mi tọ́lọ́run fi mí hàn fún gbogbo ayé. gbogbo ayé ni o gbogbo ayé ni tábà ní rọpa gbogbo ayé tó jẹ́ iná àlọ́jẹ́ káwa náà tọ̀ ẹ̀ wá toríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ń pè wá ni wọ́n ń bi wá pé ah ìwọ tó ń gbé àwọn àgbààgbà ọ̀jẹ̀ wá tóun ń fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò láti mọ̀ rírì wọn ètò rí o tí ì kún o kò tí ì pé o tó ọba tọ bàbá kan lọ bàbá wo ni ẹnìkan pè mí ẹnìkejì ẹnìkẹtẹ ẹnìkan nígbà tó ń dorí ẹnìkan wà wọn ká ah, bàbá ọ̀gá lẹ̀ ń sọ wọn ní bàbá Àlàbí Ògúndépò hmm. ah, àbí kí n wá wọn rí o kí n dọ́dọ̀ wọn o bá wọn fẹ́ rí bàbá o pọ́jọ́ ti pẹ́ táwọn ti rí wọn o hmm. ara achievement náà ni àwọn tó ń pè mí wọn ṣe Nàìjíríà o bàbá uh-uh. lókè òkun ni wọ́n ti ń pè mí àwọn sáfẹ́ rí yín hmm. àwọn fẹ́ gbọ́rọ̀ lẹ́nu yín ló jẹ́ sọ wípé tòótọ́ lọ̀rọ̀ yín pé àṣeyọrí ni káàkiri tí ìbá sọ láìbùn yẹn níbo náà ti fẹ́ mọ ilé nílùú èkó. bẹ́ẹ̀ni hmm. ọ̀pọ̀lọpọ̀ gan láti lu òyìnbó yẹn hmm. wọ́n máa ń fi nǹkan ránṣẹ́ sí mi. báyìí. ẹ lówó hmm. ẹlòmíràn ní iṣẹ́ mi kan làwọn fi ṣe masters a project wọn ẹlòmíràn tó wọn láì rí mi wọ́n á ní kí n sẹ́ndì àkáǹtì nọ́mbà mi hmm. wọ́n sì fi nǹkan láti fi mọ rírì yín à hmm. á sì à á sì bẹ́ẹ̀ náà ń bí à á sì bẹ́ẹ̀ náà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ ká wá tẹ̀síwájú bàbá àwọn wo ni wọ́n ti tara yín jáde tó jẹ́ pé bàbá yìí mo fẹ́ fi ṣàwòkọ́ sí hmm. i. wọ́n pọ̀ àwọn tó tara mi jáde àwọn àfẹnubí tiẹ̀ pọ̀lọpọ̀ rẹ̀kẹ̀tẹ̀ <laughs> àwọn kan wà tá a kóra wa jáde tá a fi lọ ṣeré lójú agbo tá lọ ṣeré tẹlifíṣàn irú àkíkà báyìí àwọn kan wà tó jẹ́ eh, ọ̀rẹ́ tímọ́tímọ́ eh, ẹgbẹ́ mi ìpè Àlàbí Ògúndépò cultural organization lápè hmm. Hmm. Hmm. Eh, wọ́n wà gbogbo ìgbà yóòhùn tá a bá ti fẹ́ eré bá ti yọ wọ́n ṣetán láti yọjú àwọn yẹn wà àwọn ọmọ tọ́lọ̀ ń ti ara mi bí gan hmm. Hmm. kò sí ọmọ tó bá ti tó bá ti ń di bí ọmọ ọdún mẹ́wàá hmm. láti máa mú lọ òde orin tá à ń kọ àjọ máa kọ ijó tá à ń jó àjọ máa jó ó fi mọ ọmọ ọmọ ah, ah. ṣùgbọ́n ìwà ní fagbára mọ́mọ́ kan pé iṣẹ́ tó gbọ́dọ̀ ṣe ọmọ tó bá yẹra rẹ̀ wò tó bá rí pòun lẹ́bùn fún torí àwọn òbí mi. Hmm. àwọn náà ò wọn ò fi ipá mú mi pé. ọ̀pọ̀ dandan pé hmm. ah, tó o gbọ́dọ̀ ṣe rè. Hmm. àti pé mo tún máa ń ro kinní kan bàbá mi ó kí èèyàn títí títí tí tọ́lọ́jọ́ fi dé ni ẹ̀gbọ́n mi tí mò ń sọ tí mo ní kò sí ìjọ òkun ni nínú oníjàlá àwọn náà kí èèyàn títí títí lọ́sẹ̀ èmi náà kí èèyàn títí títí ṣé dandan ni kí àwọn ọmọ mi náà tó kí èèyàn ni. <laughs> ọmọ yẹn kan ní ṣe àwọn yẹn kan ní kí ọmọ tèmi náà <laughs> lẹ́bi fi hàn lẹ̀ pé ẹ̀yàn náà kọ́kọ́ bá fẹ́ ṣe o. ti ṣùgbọ́n ní ìṣe o hmm. gbogbo alájọ ń lo òdebóde bá ti yá báyọ̀. Hmm. wọ́n dáńtọ́. Ah, ah, ah. hmm. ẹ ṣeun bàbá yàtọ̀ fún pé ẹ̀ ń sùn jálá ẹ̀ ń kéwì àwọn nǹkan wo lẹ tún lè ṣe ẹ lè lùlù báyìí. orí orí lù mí. okay mo lè lu dùndún kò sí gbogbo olú Yorùbá eh. tí mi ò lè lù hmm. mo lè lu dùndún hmm. mo lè lu bàtà hmm. ìbẹ̀m̀bẹ́ eh, gbogbo ẹ̀ lọ́lọ́run fi kẹ́ mi. lọ́n fún yín. Eh. ìdí tí mo fi ń kó ìlú jọ fúnra mi àwọn onílù wọn máa ń jàyàn kulẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà. ok tẹrẹ bá yá. ọkàn ọkàn déédéé wíwí lọ́ba wo àwọn títí lè ti lu wọn. wọ́n bá lọ lójú agbo gan. irọ́ a bá ṣe ìgbáradì lọ́wọ́ ok ok ok ó lè jẹ́jọ́ táwọn èèyàn bá bá ń bọ̀ wá wò wá hmm. àwọn tó ní iṣẹ́ bá ń bọ̀ wá wò wá ó lè hmm. jọ jẹ́ ìrà rírí mu ah, ah. díẹ̀ díẹ̀ mo sì bẹ̀rẹ̀ sí mọ́ra ìlú jọ lọ́kọ̀ọ̀kan hmm. kọ̀ọ̀kan ni. tẹbi wá ń kọ. ah mo ti mọ lulu. tẹ mo ti mọ lúlù láti ìgbà tí mo ti wà lọ́dọ̀ Adéjọbí èmi náà ló ní ìyá lu wọn. ẹ̀yin lẹ́ẹ̀ máa kọ ẹ̀yin lẹ́ẹ̀ máa lòlò. irọ́ ó lè jẹ́ pé ṣàǹpapọ̀ bàbá ń ṣe bàbá ń ṣe propaganda lọ mm. tá a bá ń kéde lọ pé wá wò wá lálẹ́ yìí wá wò wá lálẹ́ òní níbi báyìí láti fẹ́ ṣeré òyìn mm. adéjọ́ fẹ́ ṣeré níbi báyìí wá wò wá a máa pariwo mm. a sì máa lùlù àwọn tí ọmọ lu kóńgẹ́ ọmọ lù àti bass drum èmi ọmọ àlù <laughs> dúdú. ok ok ok ẹ ṣeun tó a kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá tẹ̀lé ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì Ọ̀tà Sánsán rédíò TV Yorùbá ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wá kò ní dé bàbá wa tí a ti ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn àwọn náà ni bàbá wa Dr. Chief Alabi Ògúndépò Samson tí mo gbà bàbá. bẹ́ẹ̀ni <laughs> JP. JP ok ẹ ti lọ Jerusalem bàbá àbí JP yẹn kí ni justice of the peace justice of the peace ok ok. Bọ́baníyì Bọ́baníyì ti ìlú Ṣakí pé ni àwọn jẹ lára àmọrírì ẹ̀bùn tọ́bẹ̀dùmarè tó fi jíǹkì wọn òun náà ni ọfà eléyìí mo mọ̀ yí pé ẹ̀yin ti bùnmu nínú omi ọgbọ́n àti ìmọ̀ tọ́bí ìdùmarè tó fi jíǹkì bàbá wa. a ti rí ẹni tó jẹ́ pé bàbá náà ti tí wọ́n ti kọ́ ọgbọ́n kan tàbí kejì lára bàbá tàbí tó jẹ́ pé bàbá ti lapa lára wọn táwọn náà máa wò wá báyìí káàkiri àgbáńlá ayé ìdí rèé tí a fi gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá láti jẹ́ pé bóyá ẹ fẹ́ kàn sí bàbá bóyá ṣé ẹ sì tún ṣe eré báyìí. dáadáa pẹ̀lú ọfà etí bàbá. ah dáadáa ẹ tún ṣeré. kódà ohun tí mo kọjú sí nìsín ni hmm. ìpolówó ọjà. ok hmm. jingle production. Hmm. ọjọ́ wa sì ti pẹ́ lórí ẹ̀. Ah, a máa ń gbọ́ káàkiri pátáwa gan-an náà sì wà léwe náà láti. Ah, gba bcos gba táwọn bàbá adébàdàgbà adébáyọ̀ Fálétí tó wà ní láti WNBS gan WNTV WNBS. Mm àti irú ọ̀rẹ́ mi tó wà ń bàdàn sí túbọ̀ sọ ọ̀làdàpọ̀. dàpọ̀ bàbá. Mm. ọkàn náà ni wàá bà. Mm. ọtí dọ́dọ̀ tí a náà rí dáadáa. láti gbà yẹn láti ṣe àwọn mágbèwọ̀ mágbèwọ̀ yé ṣagídí. ok ìjọ sí mágbèwọ̀ ni. èmi mo ṣe. ẹ̀yin gẹ́gẹ́lẹ́ ṣe. Mm. Ah, ìjálá ni a máa fi ṣe mágbèwọ̀ yẹn. ok ọyẹjà gbọ́. mágbèwọ̀ káì mágbèwọ̀ yé ṣagídí ẹ̀fún bẹ́ẹ̀ ni má gbé wọ̀ ọ́ ìwọ nìkan kó o níbi ìrè gbogbo ọkọ̀ tó o bá ń wájú ló níbi lọ ṣe bó o lójú lágbárí àwé ṣe bó o rọ́kọ̀ tí ń bọ̀ ó hmm. ṣe wá ń tọrọ ọ̀nà rìn lọ́wọ́ onímọ́tò tọ̀hún tó ń gbójú kì í tì yọ́ ṣe bẹ́ẹ̀ jọ sanwó ojú pópó ni ṣe bówó ló fi gbàwé ìrìnà tó tún wá ń tọrọ ọ̀nà àárín. òye kájú wa mọ́tò ní pópó kọ́ ọmọ bàá kájú rọrùn alákejì pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ ọ̀rẹ́ awakọ̀ hmm. onímọ́tò rọra sáré o onímọ́tò rọra sáré o ẹ̀mí o láàárọ̀ ó ní mọ́tò rọra sáré ẹ̀sọ̀ pẹ̀lẹ́ ó ní mọ́tò rọra sáré bá ṣe ṣe nígbà náà lọ. Ah, ẹ̀bùn wà ó bàbá ẹ̀bùn wà ó ẹ̀bùn wà ó ẹ̀kúṣẹ́ ẹ̀kúṣẹ́ àwọn tí <laughs> tán wà nàìjíríà ń gbà náà àná ó ti mọ <laughs> àná ó ti mọ ah. gbọ́ ẹjá tó ń wo ìpolówó mi tó láàmìlaka yàtọ̀ fi lè bẹ̀rẹ̀ sọ ìtàwọn yóò fi mọ rántí pé ah bàbá yìí ni ah, àti bàbá yìí ló kọ kíní ló ṣe kíní ẹjá tó ń wò mí. ìwọ nìkan kọ́ o tún ti gbé wà ìdá rẹ délé owó <laughs> o tún ti gbé wà ìbàjẹ́ tó tẹ oníjọ́ òní dé báńkì bẹ́ẹ̀ ló hùwà ìbàjẹ́ nílé ìfìwé ránṣẹ́ ń jọ sítọ̀ ọkọ̀ ọ̀gbọ́ tó ọ̀jọba ilé tí kunkun gbogbo èèyàn ló dojúbò ọ alápárùtù lọ ọtọ. ìyá àwọn tí wọn ni wọn ìfẹ́ tó tọ́ba délé ìfowópamọ́ náà. wọn kò tiẹ̀ kò tiẹ̀ tí màá tó ń gbà náà àwa tá a jẹ́ kọ́ńfẹ́rẹ́sì máa tó náà rè kálukú bá ti wọ ilé ìfowópamọ́ hmm. wọn mọ̀ náà kálukú ọmọ náà. wọn bẹ̀ máa tira hmm. ayé. Eh, bàbá yìí ló mú wá ìwà eh, Buhari ìdí àgbọn. yes yes mm. yes eh, war against indiscipline. ìgbà ṣe ti ṣe ti ṣe díẹ̀ ọjọ́ ti ṣe díẹ̀ mm. mm. ẹ pẹ̀lẹ́ yín síta. Hmm. ara àwọn tí wọ́n fẹ́ kàn sí yín bóyá wọ́n ní nǹkan kan ṣe bí ìpolówó ọjà hmm. tí wọ́n fẹ́ pè é tí wọ́n fẹ́ bá yín sọ̀rọ̀ bàbá sọ fún wa yìí pé ìpolówó ọjà yẹn ìyẹn jingle production yẹn gbọ̀ngàn ni àwọn fèsì báyìí hmm. tó jẹ́ pé kò sí èyíkéyìí ìpolówó tó bá ti jẹ́ ìlú tó bófin mu o táwọn ò lè ṣe bàbá ẹ bá ní fẹ́ràn ní síta. o oh ètò oh three three seven seven twenty forty nine ẹ bá sí bàbá. o oh eight o oh mm. thirty three mm. seventy seven mm. twenty forty nine. tó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bàbá náà ni ẹ ti ń wò lójú móhùnmáwòrán yìí bàbá ṣé pa wà tí ó gbé abẹ́yìn gangan ni. èmi gan ni wọ́n gbé ṣùgbọ́n mo ti kọjá call me i love you. Ah, ah, rárá o rárá o rárá o rárá o rárá o ẹ tẹ bá fẹ́ pè bàbá ẹ pè bàbá direct bàbá ó gbé ṣùgbọ́n ká máa flash bàbá tàbí message rárá o ẹ mọ̀ jà bàbá ẹjẹ́ àgbàgbé lórí ẹ̀ torí àwọn tó ń wò wá tó ń gbọ́ wa àwọn gan ìṣe irú ẹni tó lè máa pè fúláàsì ah. àwọn tí ó pè tí ó pè ah bàbá yìí mo máa ń gbádùn bàbá yìí láti ìgbà kékeré mi ni tí wọn ó pè é tí wọn ó kì í ah. tí wọn ó sì ń tó yẹ kí wọ́n ṣe àtàwọn tí wọn ó pè àbá ah mo ní ilé iṣẹ́ kan mo ní product kan tí mo fẹ́ ṣe àwọn tí wọn ó pè é láti bá wọn ṣe ìwò ìpolówó ọjà oríṣiríṣi èèyàn ló wà ló yẹ kí n máa fẹ́ ah, bó ti jẹ́nu bàbá nítorí mo níyàwó ńlé o <laughs> ah, bàbá níyàwó wà ńlé o eh, ilé ti kún ìyàwó mi àti mo jowú àbí ilé ti ah, kún kò sáàyè kò sáàyè pé bàbá life and direct bàbá ó gbé òun náà ní bàbá ẹ torí àsìkò ẹ jẹ́ ká mọ ìyọ̀ǹda yín torí mo tún rẹ iná tó ń pè ní kódò fa hmm. iṣẹ́ náà ni Hmm, hmm. torí àti ẹni tún pè ń kódò fà láti ẹkú báyá káyọ̀tì yọ̀ǹda yín kẹ́ ẹ lè dá wọn lóhùn tó ìlú Òṣogbo náà ni a tún wà náà ni ẹ ti ń wò wá life and direct pẹ̀lú bàbá wa Dr. Alabi Ogundepo eh, Samson JP tí wọ́n jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú kákéwì kásùnjálá tó jẹ́ pé tá a bá ń sọ nípa àwọn àgbà ọ̀jẹ̀ tó jẹ́ pé wọ́n ti làmìlaka téèyàn ò lè gbàgbé nídìí iṣẹ́ káfíwì dára káfíwì kọrin káfíwì sọ̀rọ̀ káfíwì ṣèkìlọ̀ káfíwì gbàyàn mọ̀ràn bàbá àgbàlagbà ni wọn ò bàbá wa ọ̀nà ni a wà pẹ̀lú wọn lẹ́yìn náà bá wà ní tẹ́ fẹ́ bá wọn sọ ẹ kàn sí wọn lójú òpó ẹ bá wọn sọ̀rọ̀ wọn ó sì gbé lágbára kí a tó máa lọ bàbá ọba ni wọn ó kí ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá káàkiri wọn ó sì kí iléeṣẹ́ wa ó ta sánsán rédíò tv yorùbá ẹ wá yọ̀ǹda mi o owó rẹ̀ ilé mi wà yìí kankan ilé ẹ̀ ní ta ni <laughs> mo pẹ́ lóde lánàá ẹ̀yìn ilẹ̀kùn mo n ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ ojoojúmọ́ kára ẹ̀ ní ní ó dìjọ́ mi ọjọ́ rẹ o gbogbo ẹ̀yin olólùfẹ́ tí ń wò wá ẹ ṣeun ẹ ṣeun bẹ́ẹ̀ lọmọnìyàn ṣe mo kí yín púpọ̀ mo yìn yín títí kan lọ́dọ̀ gbogbo ó ta sánsán ni ẹ máa wò nígbà gbogbo ó ta sánsán ètò tó lárinrin tó lárinrin tó dùn púpọ̀ yùgbà tó kọ́ni lọ́gbọ́n tó fúnni lóye àti gbogbo làákàyè ó ta sánsán ni ẹ máa wò nígbà gbogbo ọ̀dọọdún láàárọ̀ mọ̀ òbí bó bá di ìgbà míì ká ríra wa ọ̀dọọdún láàárọ̀ mọ̀ òbí o. tay sư bảo bá